فلو قد ذقت من حلواه طعما لا آثرت التعلم واجتهدت ولم يشغلك عنه هوى مطاع ولا دنيا بزخرفها فتنت ولا ألهك عنه أنيق روض ولا خدر بربربه كلفتا ولا ألهك عنه أنيق روض أنيق روض ولا خدر بربربه كلفتا إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن إن الله سريع الحساب الحمد لله الذي نزل القرآن بلسان عربي مبين والصلاة والسلام على خير من نطق بالضاد نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه ومن صار على نهجه واقتدى بأثره إلى يوم الدين أما بعد المشاهدون والمشاهدات لقناة السنة يربى في كل بقاع العالم السلام عليكم ورحمة الله وبركاته كيف حالكم أقبني فون ولون أقبتي توبي فون fún أقبي وقفون ògo atọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa Ànábì wa Muhammad ẹni tó ṣe pé kò sẹ́nìkan tó rí èdè lárúbáwá sọ tó ìkẹ́ ọlọ́run kó máa bẹ pẹ̀lú rẹ̀ àtàwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ tí ó máa rìn lórí ìlànà wọn lọ fi díjọ́ kẹ́yìn akíra wa ní ọkùnrin lóbìnrin ní gbogbo àwa tí à ń wo Sunna TV Yorùbá ní gbogbo àgbáyé àánú ọlọ́run kó máa wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa ètò wa ìkọ́ra ẹni ní èdè lárúbáwá náà ni eléyìí ẹ̀kọ́ wa tí a fẹ́ ṣàlàyé rẹ̀ lónìí bí a bá gbàgbé a rí pé ibi tí a wà báyìí náà ni ẹ̀kọ́ mọ́kàndínní ọgbọ̀n márùndínlọ́gbọ̀n márùndínlọ́gbọ̀n ìyẹn vincenc adúpẹ́ púpọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó ṣe ètò náà ní rọrùn fún wa tá a fi bá débi tí a bá dé yìí àwọn àtọ́ lọ́dọ̀ ọlọ́run kó ṣe àlékún rẹ̀ fún wa má ṣe léyìn ní ìkan tó kù tí a ṣe ọlọ́run ọlọ́run já ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ agbára ètò yìí a fi kí gbogbo àwọn olùgbọ̀wọ́ ètò yìí a bẹ̀ Ọlọ́run ọba fún wọn Ọlọ́run má ṣe sẹ́ni kankan wọn ní ẹ̀san rẹ̀ àwọn tí ń náwó ń bẹ̀ àwọn tí ń ná làákàyè ń bẹ̀ àwọn tí wọ́n ń ná ara ń bẹ̀ àwọn tí wọ́n ń ná mímọ̀ ń bẹ̀ Ọlọ́run mẹ́ni kọ̀ọ̀kan Ọlọ́run má ti ẹnì kọ̀ọ̀kan wọn Ọlọ́run má ṣàbánisánwó lẹ́san rẹ̀ Dr. wa Abdulrahim Shitu Thani Ọlọ́run ṣàlékún orí fún wọn bákanáà gbogbo àwọn àfá tí ọlọ́run ní a máa wá sí àyè yìí ọlọ́mọṣà ṣàlékún oore fún ẹnìkọ̀ọ̀kan wa àwọn tí wọ́n wá ń ṣètò rẹ̀ tí wọ́n wá ń ṣe wàhálà tó ṣe pé gbogbo kíní ìfi ń jẹ́ wíwò lágbàáyé ọlọ́mọṣà sẹ́nìkọ̀ọ̀kan wa ní ẹ̀san rẹ̀ o àwọn tí ń ná owó rẹ̀ ọlọ́run ìwọ lọ́ba ẹlẹ́san mọ́ṣàbá ní san wọ́n lẹ́san rẹ̀ báyìí a wo ohun tí a kọ sí orí tableau a rí pé ad-darsul khamis wal ishirun kò nídi pé a tún ṣàlàyé kí la ń pè ní dárúsù ma gbogbo wa náà láti ma ìtumọ̀ dárúsù pé ẹ̀kọ́ la ń pè bẹ́ẹ̀ àti wí lọ́pọ̀lọpọ̀ ọgbà aka awi aṣàlàyé rẹ̀ ad-darsu ẹ̀kọ́ ní jẹ́ bẹ́ẹ̀ èyí tó lè jẹ́ tuntun lójú wa létí wa náà ni alakọ́misu wọlé ìṣirún alakọ́misu ìyẹn náà sì gbọ́dọ̀ jẹ́ tuntun nítorí pé kí la ń pè ní khamis khamsa àti ma khamsa látara khamsa náà láti yọ khamisu náà tí ń jẹ́ pé márùn-ún la ń pè ní alakọ́misu alẹ́ ìṣirún àti mọ̀ tí ń jẹ́ ìṣirún náà pé ogún ní jẹ́ bẹ́ẹ̀ bàbá fi márùn fi kún ogún yóò máa fún wa ní márùndínlọ́gbọ̀n kí wá ní àkọlé ẹ̀kọ́ yìí tí a ti mọ̀ nọ́mbà rẹ̀ pé nọ́mbà tá wà lórí rẹ̀ náà ni ẹ̀kọ́ márùndínlọ́gbọ̀n so kí làkọlé ẹ̀kọ́ yìí àkọlé rẹ̀ náà ni alkirọ́ àtù al alkiraatu alkiraatu kí la ń pè ní alkiraa náà ni nǹkan kíkà nǹkan kíkà gbogbo bàbá bá ṣàlàyé lọ a máa ń padà sórí kiraa nítorí pé ìyẹn náà ni ìpìlẹ̀ mímọ̀ gbogbo wa náà láti gbọ́ nínú àwọn tafsiri táwọn àfáà ṣe fún wa nípa anábíwá muhammad sallallahu alaihi wasallam pé nǹkan àkọ́kọ́ tọ́lọ́nkọ́ tọrọ lọ́dọ̀ anábíwa Muhammad náà ni kìrọ́à anábì sallallahu alaihi wasallam ọlọ́run ní ikra ẹ̀rí ikra ká tánàbí ń sọ pé má anábì kọ́ọ̀rì èmi ò kìí ṣe ẹni tí ń ka mi ò lè ka ṣùgbọ́n ọlọ́run bá ní ikra bismi rabbika alladhi khalaq ka á pẹ̀lú orúkọ ọlọ́run ọba rẹ ọba tó ṣe pé òun ló dá nǹkan ẹ̀rí so ikra kìrá àyínà ní ìpìlẹ̀ gbogbo nǹkan láyé bẹ́yìn ó bá mọ nǹkan àfi kó mọ nǹkan kà náà bẹ́yìn ò bá mọ nǹkan kà kò lè mọ nǹkan o kò sí bó yóò dààmú yóò ṣe wàhálà púpọ̀ nǹkan àkọ́kọ́ náà ni kìrọ́ à nǹkan kíkà ló fi jẹ́ pé bá a bá lọ títí ire rẹ̀ náà máa ń padà sí pé alqira'atu ó ṣe pàtàkì púpọ̀ ẹ̀dá ò gbọ́dọ̀ má máa ka nǹkan bẹ́ẹ̀ yóò bá ka nǹkan kò lè má nǹkan láyé tá a wà lónìí ayé kíkà ni ilẹ̀ kan ò gbọ́dọ̀ má kó ṣú kẹ́yàn má rí i pé a kí lòun tiẹ̀ kà lẹ́nìí ó wá ríwèé kan kà rárá alukur'an pé orí kùránì kà bó bá ka kùránì tán tó tún ká nǹkan míì fi kún ọ̀dà púpọ̀ ṣùgbọ́n a nídìí nǹkan kíkà la fi mú àkọlé rẹ̀ ní alkirọ́ọ̀tù nǹkan kíkà so kí la fẹ́ wá kà lénìí ohun tá a kà òun náà lákọlé rẹ̀ òun la pè ní lọ́gàtúnà lọ́gàtúnà jẹ́mílẹ̀tù lughatuna ẹ wo bí mo ṣe kọ́ a rí i pé bàbá bàbá wo àràfí àkọ́kọ́ lam ní bẹ́ẹ̀bẹ́ lam náà rèé so kí ló wà lórí lam a rí i pé dọ́mà ní bẹ lórí lam dọ́mà ní bẹ lórí lam dọ́mà bá wà lórí lam báwo láti pè lù ó jẹ́ lù ẹ̀rí nísìn lam àti u ń fún wa ní kíni ń fún wa ní lu òun rèé lam pẹ̀lú u ó ń fún wa ní lu lògátùnà lẹ́yìn lam àti u ó kan kíni ó kan ara fi gáì ẹ̀rí sìn kí ló wà lérí tí ẹ̀ a rí pé fataha a ló wà lórí rẹ̀ lugha lugha kó tó wá kan kí ni ó wá kan táà ẹ̀rí táàrí bá bá orí táà a rí pé dọ́mà níbẹ̀ lórí táà tí ń fún wa ní tù lugha tú lẹ́yìn ni àwọn aráàràn fi kan náà ni kí ni òun ni nọ́ọ̀nù nun nuni yìí kí ló tẹ̀lé a rí pé a ló tẹ̀lé nun la fi ń sọ pé lughatuna lughatuna àrísìn èdè lárúbáwá ó rọrùn púpọ̀ kí la ń pè ní lugha náà ni èdè ní jẹ́bẹ̀ larubawa. àwọn ede lugha èdè ní jẹ́bẹ̀ la fi máa ń sọ pé al-lughatul arabiyya èdè lárúbáwá tó bá ṣe pé faransé ni kí la sọ al-lughatul faransiyya èdè faransé bó bá ṣe pé anglais ni kí la sọ al-lughatul ingiliziyya ẹ̀rí sìn faransíyà náà ni àwọn lárúbá máa ń sọ ingilizíyà náà ni wọ́n máa ń pe anglais bí a bá sọ pé èdè wo ló ń sọ ń sọ pé èdè mi ní kíni lọ́gàtù yorùbá èdè yorùbá yorùbá ẹ̀rísìn alọ́gà èdè ní jẹ́bẹ̀ ọ̀dà ihun tán wá fi sí ìparí lọ́gà náà ńgbàtà ti mọ lọ́gà pé èdè ní jẹ́bẹ̀ èyí tán wá fi sí ìparí rẹ̀ kí láti pè àti sọ́nù àwọn ẹ̀kọ́ tó wá lọ eléyìí kó lè máa jẹ́ ìṣèrántí àwọn nǹkan tó ti wá lọ ẹ̀rí náà tó wà ń bẹ̀ kí láǹfààní rẹ̀ a ní tó bá ṣe pé mo fẹ́ fi nǹkan fi tì sọ́dọ̀ mi àbí mo fẹ́ fi nǹkan fi tì sọ́dọ̀ wa mo fẹ́ fi nǹkan fi tì sọ́dọ̀ rẹ oníbílà bó bá ṣe máa ń lò bó bá ṣe pé ọ̀dọ̀ mi ni a lo kíni a lo ya a ti ṣàlàyé rẹ̀ wá lọ ẹ̀rí a lo ya òun rèé tó bá ṣe pé àwa ni a lo na ẹ̀rí lógọ́tì èdè mi lógọ́tì èdè mi lógọ́tùkà èdè rẹ̀ na èdè wa tí fi ń wa pé náà tó wà ń bẹ̀ yẹn ń fi èdè yìí fi tì sí ọ̀dọ̀ wa ni í máa ń wúlò nígbà bá fẹ́ fi nǹkan fi tì sọ́dọ̀ ara wa ẹ̀rí ẹ̀rí madarasatuna qur'anuna lughatuna àrínsìn ná àǹfààní tí ná wà fún nìyẹn tá a bá sọ pé lughatuna èdè wa èdè wa èdè wo lèdè wa à ń bọ̀ wá síbẹ̀ lughatuna èdè wa aljamilatu lughatuna aljamilatu ọlá pé mo fẹ́ so méjèèjì pọ̀ èyàn ni ò jẹ́ kí n tún pé a ti ń bẹ láàrin méjì yìí mọ́ tí n bá ti sọ pé lọ́gọ́tùnẹ́l ẹ̀rí lọ́gọ́tùnẹ́l máa wá sórí lámùlẹ̀ kan náà ni àmọ́ tí n bá dákẹ́ pé mo fẹ́ pe gbólóhùn yìí nìkan fúnra rẹ̀ ìgbẹ́dọ̀ fi áàyí ńlẹ̀ àfi kí n pè jáde nítorí pé àwọn lárúbáwá wọn kì í pe sùkún nìkan kò ṣeé pè àfi ká gbé nǹkan kan síwájú rẹ̀ èyí táwa gbé síwájú rẹ̀ náà ni na a tó wà ń bí ló jẹ́ àfo a eléyìí dá la fi sọ pé logatunel ẹ̀rí sìn logatunel ṣùgbọ́n tí máa sọ pé logatuna aljemila ń pè a nì ọ̀dà mo fẹ́ wá kà ń sí mo wá ní logatunal jemila logatunal ẹ̀rí sí logatunal lam àti sukun kó tó kan kí ni ó wá kan jim pẹ̀lú a ja logatunal jemila tu aljemila kí la ń pè ní jemila ohun tó yá yìí tó dáa ẹ̀rí ní ohun tó yáyì òun là ń pè ní jẹ̀míìlà bá a bá rí yàn tó yáyì à á sọ pé jẹ̀míìlà tù lóbìnrin ọlá pé ó jẹ́ kíni ó jẹ́ abo ló fi ní tà la fi sọ pé aljẹ̀míìlà tù bó bá ṣe pé akọni àní fi táàní síwájú rẹ̀ mọ́ a sọ pé aljẹ̀míìlà albaitul jamil ilé tó ṣe kíni tó yáyì ẹ̀rí albaitul jamil ilé tó yáyì allogatul jamila èdè tó yáyì èdè wo ló wá yáyì ẹjá bíra wa èdè wo lèdè tó yáyì èdè wo lèdè tó dáa èdè wo lèdè tó gbayì tédè kan ò bá a láyé kò sí èdè náà tó bá a láyé èdè wo ni ádámọ̀sìn ó wà ní alọ́gọ́tù alọ́gọ́tù alọ́gọ́tù alọ́gọ́tù a lámà àti kíni ṣádà pẹ̀lú kíni dọ́mà lọ́gọ̀ tá a rí ń bílẹ̀ kan òun náà ló tún wà ń bí yìí alọ́rọ̀tò bá a bá rí a níbẹ̀rẹ̀ a lè máa rí pé wọn ò ní máa fi nǹkan sórí alif tó wà ní ìbẹ̀rẹ̀ yìí alif eléyìí níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn ò ní máa fi àmì kan sórí alif ni kò ní sí àmì kan lórí rẹ̀ ṣùgbọ́n nígbà tó bá ti wà níbẹ̀rẹ̀ bá a bá rí bó ṣe wà yìí ó ti di dandan ká ṣe kí ni ká pe ani ẹ̀rí a pe ani a wà sọ pé alọ́rọ̀tù alọ́rọ̀tù alọ́rọ̀tù làárọ̀bíyẹtù àrísìn alọ́rọ̀tù làárọ̀bíyẹtù ẹ̀ alàárọ̀bíyẹtù gẹ́gẹ́ bí ohun tí mo sọ lókè lẹ́ẹ̀kan ẹ̀rí a náà a ló tún ń bẹ̀yẹn bá a bá fẹ́ pe àlàárọ̀bíyà nìkan a bá fẹ́ pe gbólóhùn yìí nìkan a pe a tó wà níbẹ̀rẹ̀ tó síwájú láàmù ni a pe a ni àmọ́ tá a bá fẹ́ pe pọ̀ mọ́ gbólóhùn tó ti síwájú rẹ̀ a ní pe a eléyìí mọ́ a sọ pé alógatul ẹ̀rí sìn alógatul a fi a eléyìí lẹ̀ ẹ̀rí a fi lẹ̀ gbogbo ẹ̀ láti ṣàlàyé wa lọ ṣùgbọ́n kó lè máa jẹ́ kí ni kó máa jẹ́ ìrántí fún wa alọ́gàtòlà àn àn ẹ̀rí àìn ni àrọ̀bíyẹ àrọ̀bíyẹtù alọ́gàtòlà àrọ̀bíyẹtù alọ́gà kí la pè lọ́gà èdè alàrọ̀bíyẹtù lárúbáwá èdè lárúbáwá tá lẹ́nu rẹ̀ yìí a rí pé kí là ń kọ́ra wa èdè lárúbáwá là ń kọ́ra wa èdè lárúbáwá èdè alọ́gọ̀ èdè alàrọ̀bíyà lárúbáwá tó ṣe pé àwọn lárúbáwá lónìí èdè tí wọ́n ń sọ ni èdè táwọn lárúbáwá ń sọ ni ṣùgbọ́n lẹ́nìí alhamdulillah èdè yìí ṣe ti lárúbáwá nìkan o èdè gbogbo ayé ni ìbò ló wà láyé lónìí tí kúránì ò sí mbẹ̀ kò sì sí èdè kan tí wọ́n fi tí kúránì fi sọ̀kalẹ̀ tó kọjá èdè lárúbáwá láfi rí pé èdè tó yáyì ni èdè tó gbayì tó gbajúmọ̀ ni al-lughatul arabiyyatu èdè lárúbáwá sahlatu ẹ̀rí sin sin rèé kí ló wà lórí sin a. Ah babari sa sà àti a ó fún wa ní kí ni sà lẹ́yìn ni ó kan ha kí ló wà lórí ha sukun gbogbo ìgbà tá a bá ti rí ohun rèé sukun nu sa sa ó wá kan kí ni ó kan lam tó ní a lórí sa la sà là ẹ̀rí sà là lẹ́yìn ni ló wá kan kí ni ó wá kan tá tó ní dánmọ̀ lórí a ti ṣe àlàyé fúnra wa wa lọ pé tá oríṣi méjì náà la ní a ní tá kan tó ṣe pé a máa ń tì í là ń pè ní ataul marbuta ní tá tá máa ń bò títì nìyẹn máa ń wà ẹ̀rí a sì ní tá kan tó ṣe pé ṣíṣí lòun máa ń wà al maftuha ẹ̀rí lápèjúwe táà leléyìí náà èyàn ló gbajúmọ̀ jù lọ́dọ̀ gbogbo wa táà ìyẹn ló gbajúmọ̀ jù tó sì jẹ́ pé èyàn nìkan kọ́ ni táà nínú èdè lárúbáwá eléyìí náà ta rí táà lòun náà ẹ̀rín sìn kí ló wà lórí rẹ̀ ù ní bẹ lórí rẹ̀ la fi pè ní sáhlàtù alughatul arabiyyatu èdè lárúbáwá sáhàlátù sáhàlátù ó rọrùn ohun tó bá rọrùn là ń pè ní sáhàl bí nǹkan bá rọrùn lọ́dọ̀ lárúbáwá wọ́n á sọ pé sáhàl nífi bẹnu àdúwà tí gbogbo a mọ́ ṣe Allahumma la sahla illa ma ja'altahu sahala kò sí nǹkan kan tó rọrùn àfi ohun tí ọlọ́run bá bá ṣe ní kíni tó ṣe ní rọrùn ẹ̀rí sahala ihun tó rọrùn ihun tó rọrùn la máa ń pè ní sahala bẹ́ẹ̀ bá ṣe nǹkan bá bá mi pé ah ihun tó ṣe bọ́ọ̀ lórí ó lé ní àbórọ̀ ọ̀rọ̀ ni ní jẹ́ sahal ẹ̀rí sahal ni ó rọ̀ sábà pé kí ló fa táà tí ń bẹ ń bí kí ni ohun tó fa táà tó wà ń bẹ ká máa ṣàkíyèsí nítorí pé à ń ka nǹkan ni inú nǹkan kíkà yìí á máa yọ nǹkan kọ̀ọ̀kan jáde kí ló fa táà tó wà ń bí nítorí pé à ń sọ sahal a sì ń sọ sahla sahal sahlatun sahal akọni yẹn tó bá ṣe pé nǹkan akọni a sọ pé sahal bó bá ṣe pé nǹkan abo ni sahlatu ẹ̀rí sábà pé bá a bá wo ohun tó ṣíwájú a rí i pé gbólóhùn abo ló ṣíwájú náà ní kíni al-lughatul arabiyyatu sahlatu ẹ̀rí èdè lárúbáwá ó rọrùn kí ló rọrùn bẹ́ẹ̀ inú èdè lárúbáwá ó ní sahlatun nutqi an anotk ẹ̀rí anotk a àwárí kí ni a rí lam láàmú eléyìí à ní pé a ti ṣàlàyé rẹ̀ à ní pé láàmú ni a wá sórí nun kí ló fà tá à ní pé láàmú ni nítorí àràfi tó tẹ̀lé àràfi kan ni tó ṣe pé wọn kì í pe láàmú rẹ̀ jáde nun inú àwọn hurufu tá ń pè ní hurufu shamsiya ni tó ṣe pé lámù rẹ̀ a máa ń mì ní a kì í gbé jáde ọ̀nà tá a tún lè gbà fi mọ́ nígbà tá a bá ti rí ṣádà lórí àràfí tí lámù sì wà níwájú rẹ̀ lámù ni a ní pè jáde ẹ̀rí a sọ pé anotk anotk ṣùgbọ́n gbà tá a bá papọ̀ sahlatun notk sẹ́ẹ̀rí lárúbáwá sahlatun nutq àwa àfo àá ní pé àì bẹ́ẹ̀ sì ni à ní pé lam ìgbà tá a bá fẹ́ so pọ̀ mọ́ gbólóhùn tó ṣíwájú rẹ̀ àwa sọ pé sahlatun nutq ẹ̀rí gbogbo alif àti lámù tó wà ń bẹ̀ à ní pé ọ̀kan jáde ń bẹ̀ yóò wà ń kíkọ ṣùgbọ́n à ní pé sahlatu nutq anu lẹ́yìn ọkàn kí ni ọkàn tọ́ kí ló wà lórí tọ́ sukun sukun la fi sọ pé nut nut ẹ̀rí bó bá ṣe pé a ni tọ́ bó bá ṣe pé i ni tui bó bá ṣe pé u ni tu àmọ́ ń gbà wípé sukun ni a kò sí nǹkan kan tá a fẹ́ pè ń bẹ̀ à sọ pé nut nuf eri kó lẹ́yìn ní lọ́wọ́ kan kí ni ó kan kọ́f kọ́f yìí ni kí ló wà nísàlẹ̀ rẹ̀ a ní kẹ́sọ̀rọ̀ nísàlẹ̀ rẹ̀ lásọ pé sahlatun nutqi sahlatun nutqi ó rọrùn ní kí ni kí là ń pè ní nutq náà ni pípè jáde sísọ ó rọrùn ní sísọ. So Mm. èdè lárúbáwá ó rọrùn ní sísọ kámọ́sọ̀pọ̀ lè ó rọrùn àwọn àfáà ló sọ bẹ́ẹ̀ bí ó sì ṣe bó ṣe rí gẹ́lẹ́ náà nù ẹ̀rí alógàtòlà àrọ̀bíyẹtù sahlatun nutq ó rọrùn ní sísọ nátọkọ̀ ó sọ̀rọ̀ ẹ̀rí ó sọ̀rọ̀ ní nátọkọ̀ nutq sísọ̀rọ̀ sáhàlàtù sáhàlàtù nutq kí la fẹ́ mú bẹ̀ àwọn nǹkan tá fẹ́ mú nínú nǹkan tá kà yìí mímọ nǹkan kà mímọ nǹkan kà bákan náà mímọ ìtumọ̀ rẹ̀ ó jẹ́ àwọn nǹkan tá fẹ́ mú bẹ̀ ni kí ọlọ́run kó pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa ẹjá mọ ṣàkíyèsí àwọn nǹkan tá ń kà àwọn náà rí i pé ohun tó rọrùn ni tí ò mú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 lórí nǹkan kíkà bákan náà mímọ̀ ìtumọ̀ àwọn gbólóhùn nínú èdè lárúbáwá èyí tàkọlé rẹ̀ ń jẹ́ alkìrọ́à àti ka alógatòlà àrọ̀bíyàtú sáhẹ̀lẹ̀tù nutq èyí tó kàn lẹ́yìn rẹ̀ náà ni wàdìhàtùl wadihatul ma'na wá a rí pé wá ònu kí ni ń bẹ níwájú wá ò kí ni ń bẹ níwájú wá a rí pé a tó gùn bàbá rí wà pẹ̀lú a yóò fún wa ní kí ni wá lẹ́yìn ni ó kan arafi o ó kan dọ́ọ̀d arísìn dọ́ọ̀d kí ni ń bẹ nísàlẹ̀ rẹ̀ a rí pé kẹsùrọ̀ ní ń bẹ nísàlẹ̀ rẹ̀ tí ń jẹ́ i ní ń bẹ nísàlẹ̀ rẹ̀ a wá pè kan ha ẹ̀rí ha ní kíkọ rẹ̀ nígbà kọ kalẹ̀ ó ti yàtọ̀ sí à ń lọ́tọ̀ọ̀tọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan bá a bá kọ àràfí bù ṣe lẹ́yọ alif ba tha ìpele kan nìyẹn ìpele kan tó wà lélẹ̀ yìí tó ṣe pàtàkì gan nítorí ohun tá a fi kọ́ tọ̀hún náà rèé bẹ́yàn bá lè ka alif bá tá a sà bí ò bá lè ka nǹkan tí wọ́n kọ kalẹ̀ kò tí ì débi tí wọ́n ń lọ́nù nǹkan kíkà ihun tí wọ́n ń fẹ́ ká fi alif bá tá a sà ṣe náà rèé ká lè fi ka nǹkan ni ṣùgbọ́n mo lọ lè kéwú mo lè ka alif bá tá wọ́n wá kọ nǹkan kalẹ̀ pé ráka ò wá rí ka ilé kéwù rẹ̀ ò tí ì rí kéwúké o ó tún kù àfi kó tún padà sídìí rẹ̀ pé tó bá ń bá kọ nǹkan kalẹ̀ bóun ni wọ́n ń kà gbà ìhun tá à ń torí rẹ̀ kọ́ alif bá tá a sà nìyẹn ẹ̀rí níbí ìsìn a máa wò pé tó eléyìí aráàfin ò yìí aráàfin ò lè léyìí náà lè eléyìí ha ní bá bá sì wo ha ẹ rí pé ha ta kọ́nu alif bá ta sáà bí wọ́n ṣe kọ́ ní ẹ̀rí bí wọ́n ṣe kọ́ ha fún wa nìyẹn ṣùgbọ́n gbà tó di pé a fẹ́ kọ́ sínú ọ̀rọ̀ àwòrán rẹ̀ ti wá o ti wá change ha tó wa ń bẹ̀ náà ló wà ń bí ṣùgbọ́n ti wá change bí ṣe máa ń rí nìyẹn haa ha náà láàkà ń pé wadiha ẹ̀rí halaka lẹ́yìn ní kí leléyìí a ti kígbe rẹ̀ púpọ̀ kí n la pè òun la pè ní ta ta o ta marbutonu ẹ̀rí ta lòun náà kí ló fà á tí wọ́n fi gbé ta ní síbẹ̀ a rí pé ọ̀rọ̀ tí wọ́n ń bá bọ̀ ọ̀rọ̀ abo ni wọ́n ń bá bọ̀ kì ṣọ̀rọ̀ akọ gbogbo ìgbà tí nǹkan abó bá ti ń wáyé a máa rí kíni a máa rí tà níwájú rẹ̀ nínú èdè lárúbáwá gbogbo ohun tó bá ti jẹ́ pé nǹkan abó ni a máa rí kíni a máa rí tà níwájú rẹ̀ gbólóhùn tá a bá rí tà níwájú rẹ̀ ẹ rí pé akọni àmọ́ èyí tá a bá ti rí tà níwájú rẹ̀ ká gbà pé kíni abo ni a rí àpèjúwe rẹ̀ ń sìn wàá bẹ́hàtò. Wow, wàdíhàtù kí là ń pè ní wàdíhàtù wàdíhàtù ìhun tó fojú hàn wàdíh ó hàn tí ó pamọ́ ìhun tí ó pamọ́ tó fojú hàn wàdíhà kí ló wà wàdíhà kí ló wà wàdíhà èdè yìí náà ni o alógàtọ̀lá àrọ̀bíyà lóga èdè lárúbáwá sáhálà ó rọrùn ó rọrùn ní ni ní sísọ wàláhì ó rọrùn ní sísọ ẹ̀ẹ́ bẹ́yàn bá lọ́nu rẹ̀ dáadáa yóò rí pé èdè tó rọrùn sísọ tí ò mú wàhálà dání ni ṣùgbọ́n bàbá wà lókèrè tá a ní kọ́ àrípò lè ọ̀tọ̀ ni kí ni ìdàkejì sáhálà náà ni sọ́àbà ẹ̀rí a yóò wà sáhálà bẹ́yàn bá kọ yóò wà sọ́àbà bẹ́yàn bá kọ sọ́àbà ni ohun tó le ẹ̀rí sọ́àbà ohun tó le ni ohun tó bá le ẹ jẹ́ kí n nu òkè yìí ná kalẹ̀ ráyè lò ẹ̀rí ihun tó bá le à ń sọ pé sa'ba ẹ̀rí sa'batu ẹ̀rí sa'batu ó le sahlatu sahlatu ẹ̀rí sahlatu ó rọ̀ hmm. à ń sọ pé ṣé lárúbáwá le àbórọ̀ ẹ̀yin náà fèsì rẹ̀ sáhàlà ọ̀rọ̀ kò wá sáàbà bẹ́yàn bá kọ tó lọ́nu rẹ̀ tó fetí sí tó wò dáadáa tí ń kà á yóò rí pé ó ṣe kí ni ó wà sáhàlà ó yóò tún wá wà wádìhà ó tún wá fojú hàn kí ló fojú hàn bẹ́ẹ̀ almaana almaana kí la ń pè ní maana ìtumọ̀ ní jẹ́ maana ẹ̀rí almaana ìtumọ̀ ìtumọ̀ là ń pè ní máàna almáàna bí n bá fẹ́ so pọ̀ mi ò nídìí àìlè yìí má gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé a sọ pé wàdìhàtúl wàdìhàtúl máàna ó fojú hàn ó clear ìtumọ̀ rẹ̀ ẹ̀rí almáàna ìtumọ̀ máa máàna kí ni ìtumọ̀ ẹ̀rí nínú ẹ̀kọ́ tó wá lọ àwọn nǹkan tá a kọ́ nìyẹn adawatul istifaham àwọn irinṣẹ́ tá a fi máa ń béèrè nǹkan nú èdè lárúbáwá náà la ṣe inú ẹ̀kọ́ tó wá lọ mo fẹ́ béèrè ìtumọ̀ pé kí ni ìtumọ̀ kíní yìí ń sọ pé máa máàna kí ni ìtumọ̀ máa hu. kí ni ìtumọ̀ rẹ̀ ẹ̀rí sìn kí ni ìtumọ̀ rẹ̀ almaana ìtumọ̀ ní jẹ́bẹ̀ wadihatul maana èdè tó ṣe pé ìtumọ̀ rẹ̀ ó fojú hàn tí ó dàrú kò dàrú kò dàrú bẹ́yàn bá kọ́ ni o tó máa ni o àmọ́ tí ó bá bẹ́yàn bá kọ́ kó máa yóò dàrú mọ́ lọ́wọ́ yóò sì le yóò tú ìtúkìtù ọlọ́mọjà bá wọn tú ìtúkìtù ẹ̀rí wadihatul ma'ana kò sí ohun tó dàrú nú èdè lárúbáwá èdè tó rọrùn ni ní sísọ tó sì kílíyà tó wà wadiha tó fojú hàn ní ìtumọ̀ rẹ̀ èdè tá ń sọ yìí nazala bihal qur'anu nazala gbólóhùn mi tún ni nazala nazala a ti bá gbólóhùn ẹ pàdé rí bí ẹ bá gbàgbé nazala kí ní jẹ́ bẹ́ẹ̀ kíkà rẹ̀ ó rọrùn ẹ̀rí kíkà rẹ̀ ó rọrùn nazala ó rọrùn ẹjẹ́ àtú àlàyé kan bẹ lórí gbólóhùn tá a kà wá lọ almaana a tó wà ń bí ó yẹ ká dúró lórí yẹn náà a eléyìí pé a ṣe bí nùnì ní bẹ́ẹ̀ ni nùnì nìyẹn báwo la ṣe wá pè ní ná almaana bẹ́ẹ̀ ni ìyá tó wà níparí rẹ̀ yìí ìyá lòun náà ṣùgbọ́n ìyá ilé yẹn yá al ni kì í ṣe yá ta máa ń lò bá a ṣe máa ń lò yẹn ìyá tó wà níbi gbogbo ìgbà tá a bá ti rí yá tí wọn ò fi ọmọ méjì sísàlẹ̀ rẹ̀ ẹ̀rí tá a bá ti rí yá tí wọn ò fi ọmọ méjì sísàlẹ̀ rẹ̀ yóò máa fún wa ní yóò máa fún wa ní a ẹ̀rí yóò máa fún wa ní a ṣùgbọ́n tí wọ́n bá wá fi ọmọ sísàlẹ̀ rẹ̀ yóò ṣòro láti pè ní yà láti pè ní à ẹ̀rí yóò ṣòro láti pè ní à bá a bá rí ọmọ méjì sísàlẹ̀ rẹ̀ á pè ní a ẹ̀yẹn la fi sọ pé alma ma na na ni ẹ̀rí kìí ṣe yá àtọ̀hún tí a máa ń kà tó ìyẹn jẹ́ kan bàbá wa bọ́ sórí gbólóhùn eléyìí nazala nun zai àti kíni àti lam nazala kíni jẹ́ nazala nazala ó sọ̀kalẹ̀ ẹ̀rí ó sọ̀kalẹ̀ nazala ó sọ̀kalẹ̀ ẹ̀rí bẹ́yàn bá sọ̀kalẹ̀ a sọ pé nazala muhammadu muhammadu sọ̀kalẹ̀ ngbà wípé òkè ló wà ó wá sọ̀kalẹ̀ a sọ pé nazala ó sọ̀kalẹ̀ ọ̀dà kí nazala ń bí kí ló sọ̀kalẹ̀ ń bí alukuraanu alukuraan kuraani ta máa ń pè kuraan kuraan ǹjẹ́ kò yẹ ká mọ bí wọ́n ṣe máa ń kọ́ ọ gbà pé àkíkọ kuraani ò tí ń bá tiẹ̀ rí tí wọ́n bá kọ ẹlòmíín mà yóò rí pé kuraani lẹlòmíín àbílẹ̀ lomi ń pè ní live nígbà tí ó máa yàtọ̀ láàrin méjì wọn bí wọ́n bá kó gbogbo ẹ̀ kalẹ̀ gbogbo ẹ̀ náà tíra ni kò máa yàtọ̀ láàrin tíra pẹ̀lú Quran tó sì jẹ́ pé Quran ta rí yìí wọ́n máa ń kọ́ sórí rẹ̀ pé Karim kò sí yóò wà kíkọ lórí rẹ̀ ó ṣeéṣe ní lárúbáwá ni o ní faransé ni o ní English ni o. wọ́n á kọ sórí rẹ̀ àmọ́ kíkà rẹ̀ àìmọ́kà ó ń jẹ́ ká mọ̀ pé ní tíra ẹ̀rí nazala ó sọ̀kalẹ̀ kí ló nazala alquran alquran lam qaf pẹ̀lú ra pẹ̀lú alif àti nun ẹ̀rí bíhà tó wà ń bí nazala bíhà ẹ̀rí àhá tó wà ń bí ń padà sí ọ̀dọ̀ kíni ń padà sọ́dọ̀ lọ́gàlà àrọ̀bíyà èdè lárúbáwá nazala bí alukurani sọ̀kalẹ̀ èdè owó ló fi sọ̀kalẹ̀ alukurani sọ̀kalẹ̀ pẹ̀lú rẹ̀ àìnazala alukurani bí ha kurani sọ̀kalẹ̀ pẹ̀lú rẹ̀ èdè lárúbáwá nazala al-Qur'anu bil-lughatil arabiyya kùránì sọ̀kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá bó ṣe rí nìyẹn èdè tí kùránì fi sọ̀kalẹ̀ tọ́lọ́hun fi sọ al-Qur'ani kalẹ̀ náà ni èdè lárúbáwá bọ́ọ̀ la ṣe ni wá sọ pé èdè tó fi gbajúmọ̀ jù ni èdè tó yáyì jù ni ibo ni ò ti sí kùránì lẹ́nìí sọ fún mi kí n gbọ́ gbogbo kùránì tí ń bẹ láyé lárúbáwá ni wọ́n fi kọ́ ọ̀tọ̀ ni ká yí èdè padà sí èdè míì tradition wọ́n lè trajú rẹ̀ ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n èdè tó fi sọ kalẹ̀ tí ó sì yí padà láti ìgbà tọ́lọ́run ti sọ kalẹ̀ kò sí nǹkan kan tó yí padà ńbẹ̀ àràfí kan ò yí padà gbólóhùn kan ò yí padà nǹkan kan ò yí padà nínú Al-Qur'an nítorí kí ni ọlọ́run ti ṣe àdéhùn pé òun lòun sọ alukur'an kalẹ̀ òun lòun sì máa ṣe kí ni òun máa ṣàmójútó alukur'an nǹkan kan ò ṣe alukur'an yàtọ̀ sáwọn òwe tó kù bẹ́ẹ̀ bá wo àwọn òwe tó kù nǹkan ti rọ́ọ̀lù gbogbo wọn ẹ̀rí nouveau testament ò jẹ́ nouveau mọ́ ancien ò jẹ́ ancien ma ẹ̀rí gbogbo ẹ ti change àmọ́ alukura'an èdè lárúbáwá ni ọlọ́run bá fi sọ kalẹ̀ nazala biha alukura'anu alukura'anu alkarimu hmm. gbólóhùn mi tó ní alkarimu karimu ọ̀dá bàbá wò nísìn karim ihun tó gbayì alukur'ani tó gbayì alukur'ani tó gbayì ohun tó níyì ní jẹ́ alkarim bí a bá pèèyàn ní karim ẹni tó níyì ní jẹ́ bẹ́ẹ̀ ẹni abiyì náà ni karim ọ̀dà níbi nísìn a tí ń jẹ́ karima a sì ń rí karimu mo ṣe sọ pé nígbà omi a máa rí pé nǹkan máa ní tà nígbà omi kò ní ní tà ibi ìnísìn karim kò ní tà nítorí pé akọni alukur'an akọni alukuraan, kì í ṣe abo ẹ̀rí gbólóhùn akọni ìkan tún nìyẹn nínú ohun tọ́lọ́hun ṣe fún alukur'an ẹ̀rí akọni nazala biha nazala biha al-Qur'anul Qur'anul ẹ̀rí nísìn sábà pé a fẹ́ papọ̀ mọ́ gbólóhùn tó ti wá lọ Qur'anul àmọ́ tó wá ṣe pé egbólóhùn nìkan la fẹ́ pé a ṣe kí ni ayọ̀ akò lórí a sọ pé ń pé a fẹ́ pé òun nìkan a wá sọ pé alkarimu alkarimu ṣùgbọ́n bàbá fẹ́ so pọ̀ ayọ̀ ayọ̀ ànìkò yóò mọ̀ ní pé al-Qur'anul Karim ìgbà ó ṣe pé akọni kò nídìí ta bó wá ṣe pé abo ni a sọ pé karimatu ẹ̀rí la fi máa ń pé àwọn àǹtí wa kan jẹ́ karimatu ẹ̀rí bẹ́ẹ̀ sì ni àwọn bọ́dà wa kan náà sì ń jẹ́ alkarim tí ń jẹ́ karim ẹ̀rí ń jẹ́ karim ara ẹni tí ń jẹ́ karim a sì ń rẹ́ni tí ń jẹ́ karima táàní ló ní ṣe yàtọ̀ láàrin akọ àti abo so lẹ́yìn ni nazala biha al-Qur'anul Karim wa huwa wa wa oni ha àti dọ́mà wa hu wàhúwà ihun tá à ń sọ yìí wàhúwà ibi tí èdè lábá tó wá dá sí kàrí ni pé alukoranul kerim a tún nídìí àti tún pé alukoranul kerim ṣùgbọ́n àwa láwọn gbólóhùn mi ta lè fi rọ́pò rẹ̀ tí kuranu tún ní jáde mọ́ tó sì jẹ́ pé yóò máa tọ́ka sí alukoran òun là ní abdomir àti kọ́ wa lọ ó ti wáyé nínú àwọn ẹ̀kọ́ tí a ṣe wá lọ abdomahir láwọn gbólóhùn tó ṣe pé ìmọ̀ ń dúró ní dúró orúkọ ẹ̀rí wa huwa huwa ayé alukur'anul kerim ẹ wá rí kur'an kerim tá à sọ yìí huwa tó wà ń bí ẹ̀rí huwa tó wà ń bí ìtumọ̀ kí ni alukur'anul kerim wa huwa alukur'anu táwọn sọ yìí kàláàmù lọ́ọ̀hì kàláàmù kàláàmù kàláàmù kí ni jẹ́ kàláàmù ọ̀rọ̀ ni ń jẹ́ kàláàmù hmm, èyí táwọn sọ yìí kàláàmù ni ẹ̀rí ọ̀rọ̀ ni lábá ń pè ní kíni náà ń pè ní kàláàmù alkàláàmù ọ̀rọ̀ ni ń jẹ́ bẹ́ẹ̀ hmm. náà fi pé anabi musa aleyhi salam ní kíni kalimullah ẹni tó bá ọlọ́run sọ̀rọ̀ ẹni tó bá ọlọ́run sọ̀rọ̀ kàlámù ọ̀rọ̀ kalamullah ọ̀rọ̀ tani lọ́ọ̀hì ọ̀rọ̀ ọlọ́run kí ni ọ̀rọ̀ ọlọ́run alukur'anul karim ọ̀rọ̀ ọlọ́run náà ni alukur'an kama bẹ́ẹ̀ ń pé ọ̀rọ̀ ọlọ́run ni báwo ni bó o ni gbogbo àwọn ilé yẹn já gbé sẹ́gbẹ̀ kan ṣọlọ́run sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run bá anábì Musa sọ̀rọ̀ anábì Musa ò rí ọlọ́run ṣùgbọ́n gbọ́ ohun ọlọ́run Allahu Akbar ẹ̀rí ọlọ́run sọ̀rọ̀ inú ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run sọ náà ní kíni Al-Qur'an wa alukur'an kàlámùlọ́hì ọ̀rọ̀ ọlọ́run fa asbahat fa fa asbahat fa yìí ẹ̀rí àrífà ló ṣẹ̀wá kan as asbahat ẹ̀rí asbahat fa a máa ń lo fáà ni n pé ìdí tó ìdí à ń lò fún ìdí ẹ̀rí ló jẹ́ fa asbahat khalidatan ẹ̀rí ihun tó jẹ́ kí èdè yìí asbahat ó wá rí ó wá jẹ́ ó jẹ́ kí èdè yìí fa asbahat al-lughatu al-arabiyyatu khalidatan ló jẹ́ kí èdè lárúbáwá kí ló jẹ́ kí èdè lárúbáwá khalidatan kó máa bẹ títí lọ gbére ohun tí ó máa bẹ tí ò ní tán òun la ń lo khalida fún ẹ̀rí ohun tí ó máa bẹ lọ títí alkhalid bíbẹ yóò máa wà fún títí lọ kò sí títán fún ìhun tó jẹ́ kí èdè yìí ó máa bẹ láti ìgbà ni títí fi wá dì sí títí fi di ọlá títí fi di ijó àlìkìyàmà náà ni pé ìhun tó fà á ni pé alukur'an sọ̀kalẹ̀ pẹ̀lú rẹ̀ ó sì wá jẹ́ kí ni ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run kì í tán ọ̀rọ̀ ọlọ́run máa bẹ títí lọ ni ìhun tí wọ́n fi wá ohun tọ́rọ̀ ọlọ́run fi wá sọ̀kalẹ̀ ló jẹ́ pé èdè lárúbáwá ló fi sọ̀kalẹ̀ láfi rí pé èdè kan ni tó yáyì èdè kan tó ṣe pé iyì rẹ̀ pọ̀ ọlá rẹ̀ pọ̀ ṣùgbọ́n kí la fẹ́ lò níbi nísìn náà ni alqira'atu walma'ana káka nǹkan walma'ana ká sì mọ ìtumọ̀ rẹ̀ káka ká mọ ìtumọ̀ ohun tí a kà so a tutu padà sórí kíkà nìkan nǹkan kẹ́yìn náà kẹ́ wá tún kà fúnra yín lẹ́yìn ìgbà tá a ti gbọ́ àgbọ́yé àwọn àlàyé tí ń bẹ lórí rẹ̀ al-lughatul arabiyyatu sahlatun nutqi sahlatun nutqi واضحة المعنى واضحة المعنى أرضاء واض او يا تصيد أرضاء واضحة المعنى اري نزل بها نزل بها نزل بها القرآن الكريم نزل بها القرآن الكريم وهو كلام الله وهو كلام الله أري كلام الله kàlámùlọ́ àwọn kan ó ka kàlámùlá rárá kàlámùlọ́hì àníṣọ́lá kàlámùlọ́hì fa'asbahat fa'asbahat khalidatan ẹ̀rí bí mo ṣe kàgbà so bẹ́ẹ̀ ni a máa kà bá bá ti ń ká sì máa ìtumọ̀ rẹ̀ ìyẹn jẹ́ ohun tí a fi ṣera láǹfààní nínú ẹ̀kọ́ ti èní tá a pe àkọlé rẹ̀ náà ní al-qira'atu nǹkan kíkà nínú èdè lárúbáwá ẹ jẹ́ á múra sí nǹkan kíkà ó ṣe pàtàkì púpọ̀ ayé tá a wà lónìí kíkà la fi ń do ní mímọ̀ bẹ́yìn ò bá kà kò lè mọ̀ kíkà la fi ń lékún sí nínú àgbọ́yé ọlọ́run kò ṣe àlékún àgbọ́yé fún ẹnìkọ̀ọ̀kan wa kó sì ràn wá lọ́wọ́ láti lè máa rí nǹkan kà bílẹ̀ kan bá mọ́ ẹjá gbìyànjú kárí pé a ah, mo tiẹ̀ ní nǹkan díẹ̀ kankan ká máa gbìyànjú rẹ̀ ọlọ́run yóò ṣe nírọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa yóò sì ṣe àlékún àgbọ́yé fún wa gbogbo ohun tá a bá wá ṣe àtọlọ́dọ̀ ọlọ́run ọlọ́run má ṣàká sínú iṣẹ́ rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run kó mọ̀ díjọ́ àlìkíyàmọ̀ kó lóòrán wa ń ṣe ọlọ́run ọba má ṣàká wá kún ẹni eré níjọ́ àlìkíyàmọ̀ àwa fi àsìkò yìí a tó fi tọrọ bákan náà fún gbogbo àwọn olùgbọ́wọ́ ètò yìí ọlọ́run má ṣàṣẹ́ni kọ̀ọ̀kan wa ní ẹ̀san rẹ̀ subhanakallahumma bihamdika ashhadu أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته